ọdún ayọ̀ òun àti ìyàwó ẹ̀ àti àwọn ọ̀rẹ́ àwọn ni wọ́n wà nítọ̀nù kí ọdún ayọ̀ tó fẹ́ ìyàwó òun ló ti ní àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ yìí wọ́n bá ti kú òǹbi iṣẹ́ ṣe mọ ibi iṣẹ́ tí àwọn èèyàn máa ń múra dáadáa yẹn tó máa wà ń sẹpẹ́ ìmúra wọn á máa wùyàn á sì máa wù àwọn obìnrin ọdún ayọ̀ tán bá ti ṣiṣẹ́ tán báyìí òun àti àwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n á lọ pàdé fún bíi ọgbọ̀n ìṣẹ́jú wọ́n á jókòó wọ́n á jíròrò wọ́n á sì mu ọtí díẹ̀ oníkálukú a máa bá tiẹ̀ lọ ibi tí ó ń lọ àwọn a máa lọlé. ọdún ayọ̀ fẹ́ ìyàwó ojú ọlá pé ọdún ayọ̀ òun àti àwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n sì ń pàdé lẹ́yìn ibiṣẹ́ ìyàwó máa dúró de ọdún ayọ̀ kó tó di wípé ó jẹun ṣùgbọ́n ọdún ayọ̀ kò fi àwọn ọ̀rẹ́ àtijọ́ yẹn sílẹ̀ kò sì ṣe ohun gbogbo ní ìwọ̀ntúnwọ̀nsì ìwọ arákùnrin ṣò ń gbọ́ ṣò ń gbọ́ ṣò ń gbọ́ ọdún ayọ̀ ò ṣe ohun gbogbo ní ìwọ̀ntúnwọ̀nsì wípé kéèyàn lọ bá àwọn ọ̀rẹ́ ẹ̀ kí àsìkò ilé kó yá kó sì dìde kó sọ pé ilé ti yá o mò ń lọlé o ìyàwó mi wà lé o àwọn ọ̀rẹ́ àwọn tí ò tí ì níyàwó wà láàrin wọn ìwọ tó o ti ní ìyàwó kò fẹ́ fi ọ̀nà hàn àwọn ọ̀rẹ́ ẹ̀ wípé bọ́n ṣe ń ṣeré a sì jókòó síbẹ̀ nígbà tó wáyá ọdún ayọ̀ ìyàwó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí ìyàwó bá ń sọ̀rọ̀ ọdún ayọ̀ a máa bínú pé òun ti mọ àwọn ọ̀rẹ́ òun kóun tó mọ ìyàwó wípé kò kàn lè máa tójọ́ bẹ́ẹ̀ yẹn pé báwo ló ṣe ròyìn bóun ṣe ẹyẹ báwọn ṣe ń ṣe tẹ́lẹ̀ nìyẹn ṣe báwọn ló jẹ́ kí ìgbéyàwó kó dùn kó lárinrin ìyàwó máa ń sọ fún ọdún ayọ̀ wípé mọ̀ wípé o ti ní ìyàwó lé oyún ló ti wà nù yìí ṣé tí mo bá bímọ náà tán ṣé bó ṣe máa máa ṣe rè wàá jíjáde láàárọ̀ wàá tún pẹ́ wọlé lálẹ́ kùtùkùtù wàá ti jíjáde ọdún ayọ̀ kò fẹ́ dá ìyàwó ẹ̀ lóhùn a máa jiyàn ní sáà ní gbogbo ìgbà níbi tí wọ́n ti ń pàdé yẹn ẹnìkan wá lọ pàdé obìnrin kan tí ọdún ayọ̀ ti mọ̀ tẹ́lẹ̀ nígbà tí wọ́n wà léèwé girama ó wá sọ fún ọdún ayọ̀ wípé ọdún ayọ̀ mo mà rí fọlákẹ́ fọlákẹ́ Ah, mo rí fọlákẹ́ o fọlákẹ́ ìwọ rí fọlákẹ́ olóhùn rí fọlákẹ́ sẹ́ níbo ló wà bó ló ń gbé níbo ló ti rí nígbà wo ló rí ọmọ yẹn ọdún ayọ̀ wa bẹ̀rẹ̀ sí ní rántí oríṣiríṣi ó bẹ̀rẹ̀ sí ní rántí oríṣiríṣi ìyẹn wá ní àyà ìlẹ́nu níbi tí wọ́n ti ń ṣe fàájì ìjọ́ kejì ni ìyẹn mú fọlákẹ́ dé ọdún ọ̀rọ̀ rí fọlákẹ́ ó dákẹ́ fọlákẹ́ náà dákẹ́ àwọn méjèèjì wóra wọn wọ́n rántí wọ́n rántí ọdún ayọ̀ ó rántí ìjọ tí ó bá fọlákẹ́ ní àjọṣepọ̀ tó mú fọlákẹ́ lọ ilé ọ̀rẹ́ ẹ̀ fọlákẹ́ ò tí ì mọ ọkùnrin kankan gbà náà ọdún ayọ̀ òun ló kọ́kọ́ ṣe àwọn méjèèjì rántí wọ́n rántí Fọlákẹ́ látijọ́ tó ti rí ọdún ayọ̀ ọkàn Fọlákẹ́ ti kúrò lọ́dọ̀ ọkọ tiẹ̀ tó ń fẹ́ ọdún ayọ̀ ń gbìyànjú láti ìgbà yẹn ọdún ayọ̀ ò lọ bá àwọn ọ̀rẹ́ ẹ̀ pè mọ́ pé kóun lọ bá wọn mutí ó máa ń tètè kúrò níbi iṣẹ́ máa sá lọlé ìdí sì ni wípé kò fẹ́ rántí fọlákẹ́ mọ́ ó fẹ́ gbìyànjú láti mú fọlákẹ́ kúrò lórí ẹ̀ láti mú fọlákẹ́ kúrò lọ́kàn ẹ̀ ó lè díẹ̀ fún dún ayọ̀ a máa wá sá lọlé ìyàwó ọdún ayọ̀ ó ń wò pé ọ̀gbẹ́ni máa yí padà kí la rí inú ìyàwó ń dùn pẹ̀lú ìyanu táwọn ọ̀rẹ́ ọdún ayọ̀ bá pé ọdún ayọ̀ pé kó máa bọ̀ káwọn pàdé lẹ́yìn ibi iṣẹ́ ọdún ayọ̀ ò ní lọ ó ń sálọ lẹ́ni ọdún ayọ̀ ń bá ìfẹ́ Fọlákẹ́ jà nínú ara ẹ̀ mo mọ̀ pé ó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ìyàwó ilé ó ń soúnjẹ òun àtọdún ayọ̀ wọn á jọ wà tọdún ayọ̀ bá délé a kàn jẹun díẹ̀ ni á dẹ̀ lọ sùn tó bá di òru á tají a máa ro fọlákẹ́ a máa rò nígbà tó di ọjọ́ kan fọlákẹ́ pé ọdún ayọ̀ ọdún ayọ̀ ṣì wà níbi iṣẹ́ ńgbà náà ọdún ayọ̀ ní fọlákẹ́ bó ló wà kí ló ń ṣe nǹkan kan fọlákẹ́ lòun wà ń tà tó bá ṣetán wá bá mi ọdún ayọ̀ ò ṣetán jọ́ yẹn wùrùwùrù ni ó sọ fún ọ̀gá pé orí ń fọ́ òun àtàwọn ọ̀rẹ́ ẹ̀ níbi iṣẹ́ mo ṣe lọ́ọ́ bá Fọlákẹ́ nìyẹn nǹkan tí ọdún ayọ̀ ti ń bá jà láti ìgbà tó ti rí Fọlákẹ́ tí ò fẹ́ tó fẹ́ mú ọkàn ẹ̀ kúrò lára Fọlákẹ́ tó nira fún ọdún ayọ̀ lọ bá Fọlákẹ́ wọ́n jọ sọ̀rọ̀ ọdún ayọ̀ sọ pé òun ti ní ìyàwó Fọlákẹ́ náà lóun ti lọ́kọ ọdún ayọ̀ ní jókòó sọ́dọ̀ ọkọ ẹ̀ Fọlákẹ́ náà òun sì fẹ́ràn ẹ̀ bí ọdún ayọ̀ wọ́n ṣe ṣàjọ jẹun jọ yẹn wọ́n jọ mú nǹkan ọdún ayọ̀ padà sí ọ̀dọ̀ ó padà sílé ó tún wá lé lọ́kàn ọdún ayọ̀ sí ó ń lé sí ìfẹ́ yìí gbóná lọ́kàn ọdún ayọ̀ sí fọlákẹ́ òun náà nílé ọkọ ẹ̀ kì í lè sùn mọ́ kì í lè sùn mọ́ rárá ó wá di ìyọnu ńlá fáwọn méjèèjì ìyàwó ọdún ayọ̀ ajílóru awọ ọdún ayọ̀ pé kí ló ṣe é tó kàn ń àbí ṣe nǹkan ṣẹlẹ̀ ń bí iṣẹ́ ni ọdún ayọ̀ àní kò sí nǹkan kan fọlákẹ́ náà nílé tiẹ̀ lọ́dọ̀ ọkọ ẹ̀ ó ń gbìyànjú ṣùgbọ́n ọkàn ẹ̀ wà lọ́dọ̀ ọdún ayọ̀ ó wà lọ́dọ̀ ọdún ayọ̀ kí Elédùmarè kó ṣàánú wa ọdún ayọ̀ fọlákẹ́ àwọn ọ̀rẹ́ ọdún ayọ̀ tí wọ́n jọ máa ń pàdé lẹ́yìn ibi iṣẹ́ àti ìyàwó ọdún ayọ̀ àwọn tó wà nù tàn yìí rè o àbí aago mélòó ni olùbáyìí aago mélòó lè lu ẹjọ́ o ó dà kò dúró mò ń bọ̀ o Elédùmarè aṣọ wa ń bẹ o mò ń bọ̀.